اللهم لك الحمد على بلدك رمضان وجعل عمره علينا من يغرق يا واجب وعلامه من أشعر الأعلام فنفق إنها ما قدمناه به من الصيام والقيام وجعلنا في المقبول ليلة الفائزين يا رب العالمين اللهم أعزل بين قلوبنا واغفر بيننا واهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش والأمراض الدنيا وما مضت وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين لنعمك مسلمين بآله وقابلين واتمها علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثبت موازيننا وأكد إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا مبرر وفي الأنام ويجعلك كردام لغلام الجنة اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وتوابعه وأوله وآخره

ولنا لغة رجعت الأولى بذاتنا اللهم إنا نجعلك عبدك لك نفوسنا وفي أسمائنا وفي أسرارنا وفي نورنا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي محيانا وفي مماتنا وفي عملنا وفي حسناتنا ونسألك الدرجة الأولى من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأعراء والأعمال والأهواء اللهم فنينا بما رزقتنا

أيها الذين آمنوا لا تسألوا عن أشياء والله غفور عليم قد سأل قوم من قبلكم ثم أتبعوهم بها فليس عن الله من بصيرة ولا سائل ولا وصلة ولا آه ولا وصلة ولا مال ولكن الذين كفروا يفترون على الله بكذبه وأكثرهم لا يعلمون وبوجهه الكريم قديم من الشيطان الرجيم قتل ما أولي إليك من الكتاب تقرب إلى الله تعالى بتلاوته وتكسفا لعرفاته وتعفصا بمحامده فإنه من أفضل الأعمال فتقوم معك الله nadai aụwaadịnaaha ha eetula pọụka kụ gwae daị aụwadịharịnaa anụụ ha nọ ụla pọụ akọla ụịhahụ dị alakaụ قبلكم ثم أكثروا بها كافرين ما جعل الله من بنية ولا سائبة ولا وسيلة ولا عامل ولكن الذين كفروا يبتغون يا طيب

gẹ́gẹ́ bí àkíyèsí nípa àwọn fáyidà tí à ń gbà ara tàbísírì náà ṣùgbọ́n ó rọrùn àníyàn ti wà ní kọ́pá bàbá ní àwọn tí wọ́n lè máa bá ní ṣe kòkàrí ẹ̀. ọrụ rán anyị wọ́n sọ ma ṣe àti máa a àpá bàbá méjì dájọ́ mọ́ bàbá mi ọjọ́ bí bí ẹ bá tàwa ẹni tó lè lọ fún un lówó rẹ̀ Òun náà tàbára nǹkan fẹ́ máa ṣẹ̀rẹ̀ lọ́wọ́ lórí ìwọ̀nba díẹ̀ lẹ́rẹ̀ àwọn nǹkan tó kọ́pì bíi àádọ́ta àádọ́ta bóun yóò ṣe kárí wa tàbára àwọn tó ń mọ̀ ẹ́ pé àwàjọ wá láti lé ni òun lè máa ṣe fọ́nfọ́n tẹ̀ ìnáwó tàbára ẹni tó ń ràn yóò máa fún wa. pàtàkì tí a fẹ́ ni pé nílò rẹ̀ òun náà ni afẹ́ lórí àwọn nǹkan tó tó gbìyànjú báyìí nísìn a fi àsìkò ìṣàdúrà fún àwọn olùkọ́ àgbà ọlọ́run bá yìí sáré gbogbo wa náà tí a wà láyé lọ́jọ́ akọ́lẹ̀ mi àwọn ẹlẹ́rí ẹ̀jẹ̀ ọ̀pọ̀ àtọ́lá ni ìgbàdé tó dé ìyókù náà. Ẹjẹ́ tí a gbọ́ pàǹjà látàdù ìṣẹ́lá Àkásìkò ìrìnkì káàkiri lọ́wọ́, káàkiri lọ́wọ́ ẹ̀rá ti gbà lábẹ́ tó rígbà ẹ̀rẹ́ fọ́tọ́kọ́pì rẹ̀ ṣẹ̀tún dàgbàdà. Ẹ̀rẹ́ fọ́tọ́kọ́pì ẹ̀kọ́ pọ̀ ẹ̀jẹ̀ ká gbọ́ lọ́gbígbọ́ rẹ̀ yóò kà yìí wà bísímìlà. Àǹfààní yìí ó tẹ̀wá lọ́wọ́ láti mú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad lọ́nà márùn-ún ìṣọ̀lá ẹni tí ìkẹ́ àtọ̀là ń bẹ́. Àdébìnrin ọmọ ọ̀rọ̀ sí ọlọ́run àìlú àkọ́rẹ́ ẹni tó sì gbà wá wọ́n pọ̀ ọ̀gbọ́n ọ̀gbọ́n pàtàkì inú wọn ni ọ̀rọ̀ kúmà ọ̀rọ̀ gbàgbé sí àgbègbè. ọ̀rọ̀ rọ̀ṣọ́lù láì sọ̀nà bá ọ̀rẹ́ ìgbìmọ̀ lálá. wọ́n sọ wípé òjíṣẹ́ ọlọ́run tó kí àtàlà náà bá sọ pé sàlárù ń bò rẹ̀ àmì ìrẹsì ní wọ́n kí àtàlà náà bá sọ pé ó pè wá sáfíyèsí ó ní àwọn ìwà mẹ́ta kan bẹ a máa kó ìwà mẹ́ta wàtàlá ká lè bá ìrìnà sí olóògùn mẹ́nu bá ọ. wàtàlá gbogbo ó ti yá àti. ó tó wá sọ fún wa ó láwọn òṣèlú mẹ́ta kan tó ń bẹ olóòwò àwọn ìgbà ìdálà. ó dà.

a máa ṣe ṣe sábà bí ìparẹ́ ìpamọ́ á lè bá ìgbìmọ̀ sí. àwọn nǹkan mẹ́ta kan bẹ ọlọ́run a máa fi ṣe sábà bí kéèyàn nínú gbogbo á lè bá àwọn nǹkan mẹ́ta ọlọ́run a máa ṣe àjàgbọ̀n àṣìṣe ẹ̀dá a fi náà pẹ̀lú Ọwọ́ àwọn òṣèlú ní àwọn mẹ́ta àkọ́kọ́ tí máa ń kọ́pà ló mẹ́ta ọlọ́ọ̀lọ́pà wà ní ìgbà. àkọ́kọ́ ni ahùn ṣíṣe. Ọlọ́run ó fún ìrìn kéèyàn máa.

síwájú ni wọ́n mọ̀ bá ọhụrụ a o. àwọn ìyàwó ẹlòmíì gan rẹ̀ àwọn ọmọ. àwọn ọmọ gan ti àbá àwọn ìlú mi kòsí kòsí kòsí kòsí. mo rẹ̀ Ara àtà wá gbọ́ta sí òun o. Mú ṣàmúmọ́ o. Ahun ọjọ́ ìtọ́jú òfin mẹ́ta sí kópa ní mẹ́ta náà mọ́ kópa náà. Wàhálà kò dábàá ọ̀rùn. Ìkàtọ̀ ni ó gbà ní kẹ́rù alákàtà. ẹlẹ́ẹ̀kejì tó máa ń kópa ń báyà olùfẹ́ inú ọlọ́run nìkan lọ́gbọ́n ọ̀gá àfẹ́ inú láì ọwọ́ sọ pé ah, ẹ̀rọ ló fi lè wò lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀kẹta ọ̀rẹ́ ìdáàbò ní báyìí ní àpò kéèyàn máa jọ rẹ̀ lójú àwọn aláwọ̀ bẹ́ẹ̀ tilẹ̀ wà àjẹ́ kankan bá a ṣe jẹ́ ìgbà náà láwọ̀ rẹ̀ ọmọ ìpẹ̀lẹ̀ tó tẹ̀ wá àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn a ti yọ wà láàárọ̀ ahun ìfẹ́ inú ìlera ya gbogbogbò mẹ́fẹ̀ bá a máa kó àwọn ẹ̀yà ẹni tó sọ fún wa ní àdáyé wa ọmọ ọgbà wàá ń bá yẹn mú sí yá. ó tún wá sọ pé àwọn nǹkan mẹ́ta kan ọlọ́run á lọ sí gbẹ ìdádá Bọ̀dẹ̀ á ti òkè ìjọba ìwà rí lọ. Àkọ́kọ́ ti jẹ́ ìrọ̀lẹ́ tí ọmọ ṣe déédéé nígbà bínú àti ìgbà bínú rẹ bá bò. Tọ́ bá ń bínú àgbèrú kọjá àlà ṣé níwọ̀nba tó ti ọlọ́run. Bọ́ bá sì ń gbé mú ọ̀jẹ̀ kíkùnú yóò mọ kọjá àlọ́ ọlọ́run kéèyàn bá lè lọ ṣe déédéé nígbà tí ìgbìmọ̀ rẹ̀ kò nínú àṣẹ ọlọ́run ìyọnú rẹ̀ ní oṣù tó kó nínú àṣẹ ọlọ́run láti kó sínú ìbàjẹ́ ọlọ́run àwọn ọ̀nà. Ẹ̀kẹ́jì kọ́. Ọ̀rẹ́ ló ń tún ṣe láti wà ní ẹ̀. Kéèyàn lọ ṣe níwọ̀n fún wàṣí nígbà tí kò sùn. àtìgbà tí ń bẹ ọmọ mẹ́rin kúnà oṣù mẹ́fà ọlọ́run àwọn àdúgbò ẹ̀ka náà. وحصل الله تعالى بالبر والعلانية. ألا تبقى منه طلعه فيما دعا الله والكيل خير لهم. من فوق الضرار

àmọ́ ojú ọ̀nà rẹ̀ lẹ́yìn asírì lọ́sibítì lẹ́yìn lọ́sibítì láì kéèyàn máa ṣèlè sí pé àṣírí sẹ́ẹ̀kú ẹnu ìrètí tó ń ṣe lásán ọ̀pọ̀ àṣìṣe lọ́lọ́run ti fi àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ náà parí wọ́n máa parí pọ̀. wà ìbáàrù ìrònú ìpèsè ẹlẹ́ẹ̀kejì nínú tọ́lá máa nípa àṣìṣe ẹ̀dá rẹ̀ ó ní kéèyàn máa ṣe àlùmọ̀nà lẹ́kùnrẹ́rẹ́ máa ṣe lẹ́kùnrẹ́rẹ́ ìtọ́ba yẹ kọ́ ọ̀wẹ̀ ní mẹ́ta kọ́ ọ̀wẹ̀ ìtọ́ yẹ kọ́ ọ̀wẹ̀ déédéé kọ́kọ́ bọ̀ wọ́n dàgbó ní àárín kéèyàn máa ṣàlùmọ̀nà dáadáa kódà lọ nínú ọlọ́wọ́ àwọn òṣìṣẹ́ àṣìṣe ìrẹ̀lẹ̀. Wàlẹ́bí ló lè ràmùdá ní ní àdìjà máa. Ẹ̀kẹta, kéèyàn rí pé ó ń gbé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ láti lọ síbẹ̀ náà. Orí aláàánú lọ́gbọ́n. Nígbà bá gba ládàá, èrò tá a lọ sí. Ìgbésẹ̀ wa náà kò ká mítà nínú òfin ọlọ́run. ẹsẹ̀ ẹwọ̀ ọ̀tún wọ́n máa ń pa ládàpà ẹsẹ̀ ẹwọ̀ àlàáfíà wọ́n máa àyùṣe àwọn nǹkan mẹ́ta yẹ, ọlọ́run á máa fi ṣe ẹ̀dá ọlọ́run ní ọ̀rọ̀ àlọ́run ọ̀gá ọ ọ̀kan. máa ọjà. ẹ wà rí ìwà mẹ́ta lọ́lọ́run ń bí ilé Bàtì àárùn a ààrùn. Àkọ́kọ́ rẹ̀ ní kéèyàn máa fún táríkà lóúnjẹ. Ẹ̀yà aláàánú, ń fi ń fa àgbéga tọ́lọ́ ṣe ìlò ẹlẹ́dàá dúró o. Ilé ní ò ní jẹ fẹ́rẹ̀ fún. Ọlọ́run lọ́mọ̀ sí ẹni tí ń Ọlọ́run ẹni tí ń sàrì ẹlẹ́yìí ṣe ńdọ́lọ́rọ̀ ọ̀rọ̀ bá ṣe ni pé lọ́nà ti ya ẹni ọlọ́run bá sì gbé ya ìdọ̀túnú rẹ̀ lẹ̀ lómi náà ká mọ ẹ̀yà wáyé ti sáyà. ẹ̀kẹ́ ẹ̀kẹ́ náà mẹ́ta tọ́lọ́run ló máa ń gbé ìrìn nǹkan fún àlàáfíà máa kíra wa ní títí àsàlámù àlékùm àsàlámù àlékùm. Àkúrí ládà ó. Wàsọ̀láàtù ìfẹ́ wàdáàtù ìlà. Ẹ̀kẹ́ta kánà gbìyànjú àti kírun lóru. Kódà bọ̀ sọ́pà méjì. Oṣù méjì ọ̀gá. Torí èsì ni ọlọ́run tó sùn nígbà tí wọ́n di àdẹ́lùwà mọ́mọ́ sọ́lá wípé ayílẹ̀ àná àhábò ìlànà ìta kọ́ọ̀l àdìwámù ha wà ní kọ́ńdà. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ pé ewu tí dọ́dọ́rọ̀ nífẹ̀ẹ́ sí pọ̀ nínú àtìgbò rẹ̀ tí ìṣe èso ṣe lọ́nà ó ní dọ́dọ̀ nífẹ̀ẹ́ sí pọ̀ òní adíwámù ha wà ní kọ́ńdà iṣẹ́ bẹ́ẹ̀ yẹn tẹra máa ń ṣe rẹ̀ tó dàbò kéré. wọ́n á gbé two hundred ló fún yàn lójúmọ́ sọ́nà ń bá ní ṣe méjì ọ̀gá lọ́rùn kò kéré. ọgbà bàrà lọ́dọ̀ ọlọ́run tó ọ̀bá ti gbé ọjà tí ọlọ́run bá ń ṣe àwọn nǹkan mẹ́ta mẹ́ta ìyàlẹ́rìn ẹni mímá tí àádọ́ wà ìjẹ́ náà olùṣe ẹ̀bùn fún wa yìí ara tí àlùkòránù sọ náà ló náà sọ ó ń ṣàlàyé ẹ̀ ó sì wá ní ẹni tí ó ń là ní ayé àti lọ́rùn ọlọ́run nípa wá náà wọ́n máa ń dájú wá ọ. Ní oṣù rí mi, àwọn tí wọ́n bá rí ń bẹ̀ tí wọ́n ò rí kíra ìgbà. A ti sọ nìkan, ẹ̀rọ tí a bá ti sọ fún bàbá méjì yẹn lẹ́sìn olówó. Láti ṣe mẹ́rin láti júwe, láti ṣe mẹ́wàá. Mẹ́wàá náà, yóò sì dá kó bọ̀. Ẹ̀ńdẹ́rìn ìdí yóò lò ẹni ló ṣe mọ ẹ̀wọ̀n lọ jẹ́ àṣòrìlẹ̀ láyé àtọ̀rọ̀. tó àwọn àgbọ̀ sínú àkùránù báyìí. Kàhálà ó ìlà àmọ́ta àbúrò àbáyé nàní àràdà àdáyọ̀ nílẹ̀ ìṣòro ìnáníra. Bísí mi dà. أعوذ بالله من الشيطان الرجيم قل لا يستوي الخبيث والطيب ولو أن من كسب الخبيث واتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون. Nínú ẹni fọ́dọ̀. Ọlọ́run sọ pa nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tó fi rán òjíṣẹ́ náà lọ́dún ìkọlù. Òlè ní ayé àtàwé ọ̀rí ìgbòrò tó yí lè. Ọlọ́run ìyá rẹ̀ lè sọ fún wa pé tí ọ̀dà ọlọ́run náà wà tó ń dá tẹ́ ẹ jẹ́ dààmú náà kúkú mọ̀ pé ohun tó ń dọ̀tí àti tọ́jà tó lè jọra wọn wọ́tọ̀ níbù àti tó ṣe rí àlàálì ẹ wá pé bákẹ́rẹ́ gbogbo ẹ̀ wọ́n lọ wá àjàgbà àti ẹ̀tọ́ ọ̀dọ̀lọ́wọ́ bí. ọlọ́run ó bẹ̀rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èsì ọ̀dà Fàtàkùn lọ́hàá. Nípa bẹ́ẹ̀, nípa yọ̀ lọ́wọ́. Yá múlẹ̀ rẹ̀ káàbì láìsàkó tòfò ẹ̀họ́. Ẹgbẹ́ ó ti àkáàdì nípa yọ̀ lọ́wọ́. Ẹ̀rìn náà sórí rẹ̀. Ẹ̀rí kan ní yá múlẹ̀ àgbà náà má balà bóòlù ọlọ́run ti ń bẹ lára ẹ̀dá onílà kárí náà ló bàjẹ́ máa lọ. Orí lọ́wọ́ ti di ẹ̀rọ wá ti ṣe ráì. Ọlọ́run bá ń bíi náà mẹ̀lẹ́kọ̀ dá alábùdù. Wọ́n ti wọ́n ti dá alábùdù ẹ̀sìn àkàrí ilẹ̀ jíjẹ. Torí ọdún ní kéèyàn. Òun ló ọlọ́run ti ní ẹlẹ́wọ̀n ti ọlọ́run lọ kà fún mọ́ gbogbo tó bá ti kọ̀ ní ọ̀rọ̀ tí làdá ìta ti kú nínú àwọn tí wọ́n ti já kéde wọn gbé lọ́wọ́ àdébí ìyọ̀sọ́lá ó ní sọ̀lá sún lójà sọ̀lá sọ̀rọ̀ láti lóyún àwọn ìwọ́lá mọ̀ náà sọ̀lá.

wípé òun gbóyè nípa kan tí nǹkan ti jáde láyé àwọn ẹ̀rí ọ̀gá jẹ ẹnu kọ́nà lọ́wọ́ ẹ̀ lónìí ó ti dá lára àwọn ìṣòwò ọ̀ àkọọ́lẹ̀ kankan mú olójú oorun lọ́wọ́.

ẹ̀rọ àwọn ọlọ́run ọba nínú ọlọ́run ọlọ́run sọ fún wa pé jọ tí èèyàn bá jọ̀dọ̀ ọlọ́ ọlọ́run ní ìmọ̀ǹbà orí sá ìmọ̀ǹbà sábà wà á pààrọ̀ láyé ìta ọ̀mà ìdájọ́ sí àṣìlọ́ọ̀. ẹnì kọ̀ọ̀kan wá ní ìṣòro ohun kọ́kọ́ kọ́ ọ́ fún wa bóyá sẹ́ẹ̀rẹ̀ bóyá ẹ̀sẹ̀ ọ̀sẹ̀ tó lè jọ. lọ́dún ọbẹ̀rẹ̀ gà bóyá tó ọkọ̀ ṣe ní ọ̀sẹ̀ náà. Yọ ọjọ́ ọ̀rọ̀ sílẹ̀ inú oúnjẹ mọ̀ nígbà ọkọ̀ sí láyé. Ọ̀pẹ̀lẹ̀ náà ti lọ láti àwọn. Ẹ bá rẹ̀ gbẹ́sẹ̀ ẹni tó ṣe, wọ́n ò sí ìgbẹ́rọ̀ ọ̀dá ó fi hàn. wàhálà èdè òtún ṣe kẹ́yìn. Gbogbo ẹ̀ ní mẹ́rin ògbésẹ̀ tọ́lọ̀. Nítorí náà, àkọ́mọdé yọ́tọ̀ bàlágà gbogbo ẹ̀ tó bọ̀ fún ọ̀kọ́lẹ̀ ọ̀kọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sàṣàyà gbogbo sí. tó dára ẹ̀yà máa fi á sì máa gbìyànjú kọ́nà ọba ní parẹ́. Torí ọ̀nà mi tẹ láti ṣe dáadáa. Ṣé bá ṣe dáadáa lẹ́yìn tẹ ìtura ìdá? Dáadáa bẹ́ẹ̀ ṣe lẹ́yìn yẹn lọ́wọ́ pàtàkì kọ́lẹ̀. Ibi ọ̀nà mẹ́rin wáyé. Ẹnì kẹta, wọ́n dá kọ́là tó. Àlọ́ yóò rẹ̀ látàrí àfihàn ẹni tí àjẹ̀lú ń bẹ láàrẹ̀ gbogbo ìwọ̀ bá tẹ́wò ó ti dáre bí ẹ̀dùn títí tí ó fi mọ tí ń ṣe náà látàrí wa méjì ọ̀gá kó ń bọ́ kí á yà lọ bẹ̀ ọlọ́run náà ní ọ̀rọ̀ rẹ̀ ní.

ọlọ́run kó ṣàṣìṣe wọn ló ti aládàáwò sí ẹ̀yẹ́ wọn ànábì sàlọ́lá nílá tó rí sàmúrántàtà ní àyíká láyò á fìyàwó ńlá ọ̀yàwó tàbí ìlà. nǹkan tí ń lọ lára nìkan ó sì ṣe yẹ̀yẹ́ ẹ̀ ọlọ́wọ́ lè fún níwòsàn wọ́n lọ́wọ́ ń yẹ̀yẹ́ kọ́ wá òfin ìfọ̀. ọ̀pẹ lọ́wọ́ máa dú kódà àbọ́dá máa dú yẹn ọgbà tó sínú ni ọba tí wọ́n lánàá ọ̀rọ̀ àtúntò náà ọlọ́run ní ẹ̀fáyà òun yá ó ti yà ìgbà sí ẹ̀yìn tẹ̀yìn làkà ìlà àlà ó ti ká lè máa sórí ilé gáàdì là. Àìsó. Yá ìwàlá ní àrùn. Ọlọ́run tún pé èyí tẹ́ ń gbọ́ lọ́run bá tó gbogbo. ni àṣìyá.

ẹ̀ẹ̀kẹ́ wá fẹ́ máa da ìjíṣẹ́ ilé àbò Tẹ́ẹ̀gá ń bí àjọ́ ìlẹ́rìí pọ̀ ní tó ti yẹ́ yí. Tọ́lá ń ṣe sọ àkùrá àrùn kalẹ̀. لكم وعفى الله عنها ọlọ́ni òun lè fi àléébù àléébù bẹ̀ ọ̀hún bẹ̀. ṣùgbọ́n ọlọ́run ìṣẹ̀lẹ̀ mi náà wà láàrùn àlọ́ ní àlọ́ mi. lórí bá lọ́wọ́ ká wá ọlọ́run ìṣẹ̀lẹ̀ mi tí ìrọ̀ bí ọlọ́run léèrè pé pẹ̀lú àníyàn tó dáa lọ́wọ́ àwọn ọjà. Àwọn ṣùgbọ́n wọ́jà wá sí ìfẹ́ ìfọ̀rá méjìdínlọ́gbọ̀n àti méjìdínlógún pẹ̀lú àníyàn àṣọ. Ṣẹ́nà àti àwọn ilé ọ̀nà méjì péré lọ́sọ̀ọ́ ní ká nìyí ọ̀gbìn dáa nínú ọ̀nà méjì tó kú. Nígbà tí bá ń pẹ́ àníyàn tí wọ́n ń gbé pọ̀ ga. Gbogbo àwọn ìbéèrè tí wọ́n ń béèrè láti bí ìdáhùn àníyàn dáadáa ni. Àgbẹ̀yìn ní ìṣe, wọ́n lè pẹ́ ọlọ́dún yára ní ọ̀gá àmì ìwúmi. Ọlọ́run wọn sọ̀rọ̀ ẹjọ́ lèrè nípa ẹ̀mí ẹ̀mí pé bọ́lọ́ wà. Àníyàn wọn sì dá nígbà tó ń bọ̀. Ọlọ́run ìyá mẹ́lì fún ní tí wọ́n bá ti débọ̀ sọ fún ẹ wípé ìrúgbùrù mi ni àwọn ìyàwó bí. Ẹ̀mí yẹn o, àṣẹ ọlọ́run ni o.

Ìyá lọ bí ọ̀rẹ́ kò sí ọlọ́run. Ẹ̀rí tó lọ tó ní pàdé ní ẹ̀kọ́ wọ́n ń gbà ń ń ọ̀nà. Wọ́n ní wọ́n ti sọ ìjábọ̀ rẹ̀ láàrin wọn ti ẹja lọ sílé ìròyìn lónìí pé síra kòránù tó ń kà fún wa tó ń pẹ́ sí lẹ́sẹ̀ ló wa ẹja lọ sọ pé kí síra àwọn náà sọ kalẹ̀ bọ̀ láti sọ́nà. kí ni ẹ̀rọ máa gbé bọ̀. يذهب أهل الكتاب أن ننزل pé ọlọ́run ní Àwọn àwọn ilé Kùrán ndị ẹ̀, gbogbo Kùrán láwà ẹ̀, ẹ sí ṣúra kẹrin, akịrị kiri, wọ́n ti tírì, wọ́n ti tírì. Wọ́n gbogbo béèrè ká tẹ̀ ń dín ìlú máa fẹ́ ndị kúlí kúlí ó bẹ̀rẹ̀ tí àti ń ka oṣù àlẹ̀ báyìí káwọn náà dúró òun náà dúró títí àwọn bọ̀. àwọn tó sì lọ bí léèrè náà làwọn bàtà rí. wọ́n lọ fún sọ́dọ́dọ̀ àwọn bíi dé. Ọlọ́run ní àwọn bàtà ní bọ́ lẹ́gbùn. àwọn bàtà ní bọ̀ báyìí kalẹ̀ fáwọn aláṣìṣọ́mà. Àmọ́ káàníyàn tó dá. nínú àwọn ìbéèrè méjìdínlógún ọ̀kan nìyẹn lọ́lọ́wọ́ ọ̀dá lọ́láwìyàn ọ̀dá. èkejì òun náà ni wọ́n tún béèrè nípa ìyá náà níbo ni ó dé ó ń ṣe wáṣí bèrè nípa ìyá ó tún wo ní èrè ọlọ́run ṣe sálàyé iná èrè lọ́jọ́ ìdílé àtẹ́lẹ́sì iná èrè lọ́jọ́ ọ̀run ọlọ́run tó tó gbà tó dé wọ́n ní ẹjẹ́ lọ bí léèrè ọ̀nà bọ̀ bẹ́ẹ̀ sọ fún wa ní. ẹ wo gẹ́gẹ́. ọ̀nà sábà rà fún ọ̀dọ̀ yìí. يسألونك عن الساعة إذا تمسها قل إنما علمها عند ربي لا يزكيها وتزكيها إلا هو فبحجم السماوات والأرض wọ́n lọ bí àdúgbò léèrè. Wọ́n yẹ kí a lọ bí léèrè, wọ́n sọ ìgbà láti tí ó dé fún àná. Nígbà wọ́n ti sọ́jọ́ ẹ̀, tí bá kọ́ wí fún ẹ. Ẹjọ́ ìlú ẹ̀bà ti fáàtì àìyá ẹ̀wọ̀n sáà. Wọ́n ti ń bọ̀, wọ́n ti pé ìjókòó wọn tó ti parí ẹ̀ ẹ̀yà lọ bàbá ẹ̀. Ẹ̀yà lọ bílẹ̀ nípa àdìkẹ́ àrùn gbogbo yóò dé àníyàn ohun àkọ́kọ́ ni àníyàn kò dáa ni ọlọ́run ti rẹ̀ láti dé kúlé ṣọ̀gbọ́n pé nínú ọmọ ìlú àádọ́ òbí ìmọ̀ àgbàdá ìjà òbí ọba mi lọ́gbọ̀n. Láyé Nàìjíríà ayọ̀ àti ààrẹ ńlá ojú. Ìgbàdá ìjà òbí ọ̀sẹ̀ ni wọ́n lè ṣe aṣọ lórí ẹ̀ àkọlọ́ọ̀kan. Rọ́pù láti ní sábẹ́ wá ìwọ̀n àwọn. Ó láti ìbéèrè yẹn, ìdáhùn ẹ̀, ó tọ́ bí bí sọ́rọ̀ ìpìlẹ̀ lọ. Lára ti mú ìlà bàbí àdá. Àwọn ìsinmi ọlọ́run sọ pé, Àkíánù tẹ̀ ń béèrè, tí ó bà jẹ́ òjijì ni ó jẹ́ wọ́n yẹ jẹ́ àtúpadà. Tọ́jà lóra àhánúnàdà àbí ìyọ̀nìyà. Ànáni, ìbẹ̀rẹ̀ ti lọ́dọ̀ àmẹ́bí, ìbẹ̀rẹ̀ lórí wọ́n ti padà o, àwọn náà dárí òbí ìṣe. Wọ́n tún ti padà, wọ́n ń bọ̀ wá bí ó ní èrè pé ọjà jẹ́ ní ọlọ́run ló tó يسألونك عن الساعة أيان مرساها فيما أنت مرساها إلى ربك مرساها إنما أنت منذر من يخشاها فعندهم يوم يرونها لم يلحقوا إلا شدة أرضها تكفي ọlọ́run ti ní ìyá àwọn olùsè máa wọ́n bá bọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kò lè sí Ọlọ́run àádà ní ìgbèrọ Ọlọ́run ló bọ̀ wá Olùkìlọ̀ lọ́ṣọ́, ó lè máa kìlọ̀ báwọn èèyàn ẹni tí ó bẹ̀rù nígbà ìgbà. Fàánà olùkọ̀ ìlàwọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n bèèrè o, níjọ́ tí wọ́n bá fojú kàn láwọn ìyá ni bàbá ó ní láàrín àtàrí àwọn ọ̀rọ̀ ààrẹ.

Ọlọ́run bá fẹ́ di àwọn àfáà léèrè jẹ́ káàdì náà yọ ọjà ọ̀hún. Tọ́lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kò ṣubú, wọ́n ló ṣubú. Bí ó ti bèrè ní ìka. Arábìnrin àádọ́ bèrè. Yóò Lọ́lọ́lẹ́yìn ní ọgbọ́n náà lọ́lọ́ gbogbo ẹgbẹ́jọ́ àrùn àṣìyá. ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Bẹ́ẹ̀ bá mọ̀ ẹ̀, ọlọ́run ti وإذا سألوا عن ìgbà ìgbà ونفعل قوم قبلهم وما تبعوا بآياتهم Ọlọ́run ní láàárín kìí náà tí ọ̀pọ̀lọpọ̀ léèrè ẹfẹ́ máa ti Àwọn akẹ́ ti wọn. kí ni? Ó máa òun.

Àmánù àdáàlè náà ní kí náà yẹ ó. Nígbà tí wá bẹ̀rẹ̀ lónìí, oníláyà sàn àbí. Ẹ̀yin náà gbé dákìrì lọ́wọ́ ẹ náà wó. Orí ẹ náà sọ pé dákìrì là ń lọ. A ni o ọlọ́run ní kú nílẹ̀ ẹ̀sà ní ìrẹ́ ànáyìn sọ fún akẹ́kọ̀ọ́ kò lè dọ́gba o kò lè ṣe déédéé ara wọn o àlèhàbíṣù ó tọ́jú ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ní àwọn àwọn ní àbíṣù tẹ̀lé àrà ọ̀nà sì ní wọ̀ bí ọtí ẹ wá máa jọ pé. òmìnir òmìnir tọ́lọ̀ ní ẹ̀ka tọ́lọ̀ ń ọlọ́run wọn àti ṣàrọ́tà ó ti ẹ̀yẹ pé fún ọ. kẹsọ́láṣì ni àdíṣù ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ lọ́dọ̀ọ́nù ọlọ́run ní mọ́tà kò ya àjẹrò ọlọ́run tí tọ́lìkì yìí ká ẹgbẹ́ tọ́lọ́run sí lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ jù lẹ́wọ̀ ẹ̀mẹ́jẹ̀ lẹ́wọ̀ yára olùyà ààrẹ ìtẹ́ nígbà ká ìdájọ́ ló. anyị ka bụ a nọgara ejere ọ̀rọ̀kẹ́jọ́ wọ́nà sọ́lá lànà kíṣà ló ń ṣùhálà sọ́lá lọ́hùn àyẹ̀sọ́lá ayé ìta wá pẹ́ẹ́tà wọ́n ní tọ́ka tó ti sọ̀kalẹ̀ ní pẹ́ńgbà tí wọ́n sàbí ànábì béèrè tó ti pọ̀ lẹ́yìn tí màdáwọ̀ ẹ̀ láyà bá wá dé àwọn tó wá gbàgbọ́ náà fẹ́ máa kọ́sì wọn àlàyé náà àmàlù ẹgbẹ́ sí lọ́dọ́dọ̀ àbú wọlé àbúyá ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà. Ní wọ́n jẹ́ aburú fún yóò. bá ń gbé ìpọ̀lọpọ̀ kí iṣẹ́ ẹ̀sùn wọn pé kò lè lè. Wàá rí i lọ́jọ́ àti wá ní á. Ẹ̀jẹ̀ tẹ̀lé bèrè rẹ̀ lórí àtìyá ìgbésà àárín ẹ máa ń béèrè lápọ̀ láti ìsìn ìbẹ̀rẹ̀ ayé ní wọ́n ṣe ń lè kọ̀ ha àǹkọ̀rọ̀ ayé lè ṣọ̀tà yìí. àǹkọ̀rọ̀ ayé lè tó ní ilẹ̀ ṣọ̀tà yẹ̀wò ní gbọ́dá ìyá tí ó tí ó ṣàfihàn sí bẹ̀rẹ̀ ọ̀sán yìí. wọ́n lọ sọ àgbọ́dá <coughs> ṣáájú fún aburú ní ọ̀gbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ fún yóò. Torí náà bàbá Afẹ́ríkà yóò wà ní ara mọ̀nà bèèrè bó ti yé ní má. Wọ́n ti bá bàbá àwọn Adéháwá pàápàá ọlọ́run ṣẹlẹ̀ tó ní ọ̀hún. Amúdáwá ní àwọn ìbéèrè ń bẹ̀rẹ̀ ìṣáájú. auụae a anị wụue anayị dọrọdaa lálẹ́ yìí ó kò wá fi àgbọ̀yé rẹ̀ síta. ọlọ́run wà ní àgbà alákòókò àní kò kò sì kò ní sùúrù ọlọ́run tó sùúrù ọlọ́run tó sùúrù gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ọlọ́run ẹni pọ́nlọ́run òbí ọlọ́run bí ọ ní àtúbà yóò tọ́ àtúbà yóò tún ní àtúbà rẹ̀.

ẹgbà bó ti ṣe ọlọ́run ọlọ́run ó kó kásìkò ọlọ́run ló ti sùn. torí náà gbogbo tá a gbúdọ̀ lò ṣe ọmọọmọ ní ìgbà tó ń gbé ó lè tó ń gbé nǹkan ní ìka ọ̀lẹ̀ láti rí èrè òfin ọlọ́run bọ̀ láti rí ó wọ̀ ó wọ̀ ni wọ́n bọ̀ túmọ̀ sí ìrẹ́ ọ̀rọ̀ sí ilẹ̀. ọ, ìnà tó ń ṣe tí wọ́n ń da ọ, nǹkan ní ìgbà tí ọwọ́ rẹ̀ dàrú, ọ̀tún bá ọ. Thank you. ẹni wà àkọ́jú wá sí lọ lóṣù lẹ́kọ̀ọ́ ni ọmọbíyá ń nà áyá ándàlì ọmọ sí náà ọmọ ájá ọrụ rìn wá sí ní ṣúgbà ọwà láàyè tó ti ìtìgbà lónìí ọ yáa sọ̀rọ̀ ìdáríjì ọlọ́run náà ìgbà ọjọ́ ọ̀nà alẹ́ kìí ṣe gbogbo ẹ̀fẹ́ wa ká ṣẹ̀ lórí ayé wa lọ́wọ́ kó fún wa ní aṣòfin kámọ́ padà sí ẹ̀sìn náà báyìí ni aṣòfin ló ń bọ̀ náà padà